إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 tó ṣẹ́wàkù lórí ìlànà Islam ìlànà salafiyya títí di àsìkò tí a wà yìí òun náà ni ọba tí a dúpẹ́ fún ọlọ́ọ̀bá yìí tí ó sọ títí di ọjọ́ òní tí ṣe òru ẹlẹ́kẹjọ nínú oṣù Ramadan àti ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti ọgbọ̀n ó lé mẹ́sàn-án lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi wasallam títí aláti ìlú makka lọ sí ìlú madina a jẹ́rìí pé ọlọ́run bá yí nìkan lọ́ba tí ó tọ́ láti máa jọ́sìn fún a ti jẹ́rìí pé anábi sallallahu alaihi wa alihi wasallam ẹrú sí ọlọ́run bá ní jíṣẹ́ ọlọ́run bá ní àlékún ìkẹ́ ọlọ́run anú ọlọ́run kó bá anábi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wa alihi wa sallam tí a dẹ̀ iye ìlànà náà pẹ̀lú pípẹ́pẹ́ sí ojú tí ànábì yìí já sí yíye súnà ànábì sallallahu alaihi fún wa abẹ́lọ́wọ́ bá kí ọlọ́run kọ́ bá yọ àwọn ẹlẹ́ nínú kẹ́ yìí àti gbogbo àwọn tí ó máa wá lẹ́yìn wa náà tí ó tún máa rí jù eh, orí ọ̀nà yìí títí di ẹjọ́ gbẹ̀dà tẹ́yàmà àkí gbogbo àwọn ọmọ ìyá tí a jẹ́ mùsùlùmí ní gbogbo ààyè tí ọlọ́run bá nìkẹ́lá ní kí ẹnìkọ̀kan wa kí á wà assalamu alaikum wa rahmatullahi ẹ̀rí ọ̀rọ̀ tí a gbé ẹ̀rọ lọ òun náà ni fiqhu al-hizbiyya kí ni àgbọ́yé ìfẹ́ǹpẹ̀ ní al-hizbiyya ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé ọ̀rọ̀ ẹgbẹ́ kí ni àgbọ́yé àti pé kí ni ìhà tí Islam tó kọ sí ìmọ̀ṣe ẹgbẹ́ ilé ìbáyìí ni àwọn nǹkan tí a ti ń gbéyẹ̀wò láti ìjẹta tí a lè ń tàn mọ́lẹ̀ sí liyahya man hayya an bayyina liyahlika man halaka an bayyina wa kí gbogbo ẹnikẹ́ni tí ó bá sọnù kó ìbá sọnù lẹ́yìn ìgbà tí àlàyé tí ó yéyékéyéké tó bá ti wá bá gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹ̀ sí mọ̀nà rí kóhun náà lè mọ̀nà lẹ́yìn àlàyé eléyìí tí àkòrújú àlàyé eléyìí tí ó yé lẹ́yìn tí ó bá ti wá bá eléyìí tí a máa tẹ̀síwájú lórí ẹ̀ níbi ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alhizbiya yìí òun náà ni àsìgbọ́kan tí ó wà lọ́dọ̀ àwọn èèyàn nípa wípé ọ̀rọ̀ alhizbiya yìí àti ọ̀rọ̀ al-iftiraq ọ̀rọ̀ tí ó níṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn al-firaq al-islamiyya méjèèjì ó yàtọ̀tọ̀ síra wọn wípé firqa ó yàtọ̀ sí hizb ọ̀rọ̀ hizbiyya ó yàtọ̀ sí ọ̀rọ̀ irkọ̀ eléyìí rẹ̀ inú kan tó rú àwọn èèyàn lójú mú tó wọ́n mọ̀ wá sọ wípé fún bí àpẹẹrẹ àwọn al-Ikhwanul Muslimun àti àwọn tí wọ́n jẹ́ ẹ̀ka wọn ní Nàìjíríà yìí lórí ìrànà bí wọ́n ṣe pín sí yẹn wọ́n ní wọn sínú àwọn fírọ̀kù wọn sínú àwọn alfiraqu dalla nítorí pé ọ̀rọ̀ tí wọn ọ̀rọ̀ hizbiyya ni kìí sọ̀rọ̀ firaq ọ̀rọ̀ yìí àṣìṣe tí ó tóbi ni àṣìṣe tí ó tóbi púpọ̀ ni ọ̀rọ̀ yìí dẹ̀ ni ọ̀rọ̀ tí ó jìnà sí òdodo ni tó jẹ́ jìnà sí dídúó dédé ni ọ̀rọ̀ tí kò dúó dédé ni ọ̀rọ̀ yìí nítorí pé tí a bá wọnú alkùránù karim ọlọ́ọ̀bà àlékẹ́lá jẹ́ pé ọ yí pé ọlọ́ọ̀bà àlékẹ́lá lu ọ̀rọ̀ hezbo àti ọ̀rọ̀ ìtìrọ́k àti ọ̀rọ̀ shia ọlọ́run bá lo ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mẹ́tẹ̀ẹ̀ta ti ń túmọ̀ ara wọn tó jẹ́ pé hizbu náà ni firqa òun náà sì ni shia ilé ìbáyé rí áyà kan ó gbé mẹ́tẹ̀ẹ̀ta wá nínú al-Qur'an tí ọlọ́run bá lè jẹ́ láti lo mẹ́tẹ̀ẹ̀ta yìí tó sì jẹ́ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń túmọ̀ ara wọn ni sí òjò kọmọ yọ wípé kò síyàtọ̀ láàrin ọ̀rọ̀ àwọn hizbu àwọn ahzab àti àwọn firaq kò sí yàtọ̀ láàrin wọn ọ̀rọ̀ nípa iftiraq àti hizbiya nǹkankan náà ni méjèèjì ilé lọ́wà nínú suratul rum ilé tí a ti tọ́ka sí aya náà tí ó wà nínú ẹ̀ lánàá ọlọ́wọ́ bá ní munibina ilayhi wattaqu ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون nínú àyà yìí nínú sọ́rọ̀tú a sọ́rọ̀tú Rum àyà 32 ọlọ́wọ́ bá ní منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من المشركين موسى مستيك لك منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين Ọlọ́run bá ní ẹjẹ́ ni tí yóò mọ̀ sẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run bá ní ìmọ̀ wá Ọlọ́run bá ní aláforíjì nígbàtí ẹ ti ṣẹ̀ Ọlọ́run bá ọba Allah ẹ máa jẹ́ olùsẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run bá ní gbogbo gbà wàtàkù kẹrẹ̀ jẹ́ ni tí ó máa páyọ ọlọ́run bá wà àkímù sọ́lá ọlọ́ni bákaná ẹ máa gbé ìrun dúró wà látàkùnù mínal mushrikin ọlọ́run bá ní ẹ̀sìn má jẹ́ ẹ má ṣe kọ́ sí àwọn ẹlẹ́bọ ọlọ́run ní ẹ má jẹ́ ìkan nínú àwọn ẹlẹ́bọ wala takunu minal mushrikin ẹ má jẹ́ àwọn ara àwọn ẹlẹ́bọ ẹ má wà nínú àwọn ẹlẹ́bọ wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahum wa kanu shi'a ọlọ́run bá ní àwọn tó jẹ́ sí pé àwọn táa ní kẹ má kọ́ sí yìí àwọn ọlọ́run bá nínú àwọn nǹkan tí wọ́n ṣe tí a sì fẹ́kẹ́ yapa sí wọn tàà fẹ́kẹ́ kọ́ sí wọn lé lórí ni pé farraqu dinahum wa kanu shi'a wọ́n fán ẹ̀sìn wọn ká yẹlẹyẹlẹ wa kanu shi'a ó wá wà ní ìjọ níjọ a kí èyàn fán ìròrí ká nínú ẹ̀sìn kó fán ìlànà kó fán ẹ̀sìn rẹ̀ káyẹlẹyẹlẹ òun ni ó bí pé kí ìjọ níjọ kí wọ́n máa dúró lórí ìlànà kọ̀ọ̀kan tí oúnkálukú wọn fi ń ṣẹ̀sìn kí ìjọ níjọ kọ̀ọ̀kan ká máa dúró lórí ìròrí tí oúnkálukú wọn tí wọ́n fi ń ṣe ẹ̀sìn minallazina farraqu dinahum wa kanu shi'a ọmọ bá ní kullu hizbin ọlọ́run ní gbogbo àwọn ìjọ yìí ìjọ kọ̀ọ̀kan nínú gbogbo àwọn ìjọ wọ̀nyí gbogbo pátá náà ni wọ́n ó máa dunnú tí wọ́n sì máa sìyàn gàn wípé àwọn là ń wà lórí òdodo àwọn là ń wà lórí òdodo naam tí ẹ bá wo wíbá yìí ẹ rí pé ọlọ́run bá lè kẹ́lá lo gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون so wá jẹ́ sí wípé nínú àyà yìí sí ọlọ́run bá lékẹ́lá jẹ́ kó yọ wípé àwọn tí wọ́n fọ́ ẹ̀sìn wọn ká yẹlẹyẹlẹ tí wọ́n di sírkọ̀ àwọn náà ni a ṣíyàíwù àwọn náà ni ìjọ níjọ orísìírísìí tí wọ́n kóra wọn jọ yìí àwọn náà dẹ̀ ni ahzab nítorí pé ọlọ́wọ́ bá ní min alladhina farraqu dinahum wa kanu shi'a ọlọ́run ní farraqu dinahum wọ́n fún ẹ̀sìn wọn ká yẹlẹyẹlẹ wọ́n fara wọn ká nínú ẹ̀sìn wa kanu shi'a ó ń kálukú wọn wà níjọ níjọ kullu hizbin ọlọ́ni gbogbo ìjọ kọ̀ọ̀kan yìí bima torípa àwọn wọ̀nyí rèé صاروا فرقا وأحزابا ودي جنجو صاروا فرقا وأحزابا ودي جنجو يتشيعون لرؤوسهم وأحزابهم وأعرائهم تنكالكوا توما كرا ونجو نجو وما كرا وجو لرؤوسهم sí abẹ́ àwọn olórí wọn pé olórí tiwa rèé olórí ìjọ wa ahzabihim àti sínú ẹgbẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn wa ihim àti nínú sórí abẹ́ ìròrí ẹnìkọ̀ọ̀kan wọn a yu'inu ba'duhum ba'dan 'ala al-batil tó yẹ́ sí pé apá kan wọ́n ra apá kejì wọn lọ́wọ́ lórí ìbàjẹ́ kullu hizbin bima ladayhim farihun masrurun gbogbo ìjọ kọ̀ọ̀kan ló dẹ̀ máa dùnnú tí wọ́n máa yọ̀ nípa wọn làwọn wà lójú ọ̀nà yahkumuna li anfusihim bi annahum ala al-haqqi wa ghayrahum ala al-batil wọ́n máa ṣe dájọ́ lé àwọn lórí wípé àwọn làwọn wà lórí òdodo àwọn tó bá yọ̀tọ̀ sáwọn orí aburú ni wọ́n wà ìlànà tí ò dá ni wọ́n wà tó tá bá wo àyà yìí rèé àyà yìí jẹ́ kó yé wa wípé kò síyàtọ̀ láàrin ah, التفرق والتفريق والافتراق أتي التشيع والاحتزاب متى تاي إن ككناني وياتو سيرا wọn tí pọ́lọ̀wọ̀n bá lè kẹ́lá lò àwọn gbólò mẹ́tẹ̀ta yìí láti fi túmọ̀ ara wọn ni farraqu dinahum wa kanu shi'an kullu hizbin bima ladayhim farihun ọlọ́wọ̀n bá lè kẹ́lá jíkú yọ pé mẹ́tẹ̀ta yìí in túmọ̀ ara wọn ni àwọn tí wọ́n pọ́n ẹ̀sìn wọn ká àwọn fírkọ̀ àwọn náà ni shiya'iw àwọn náà ni ahzab kò yí báyìí sí so wọ́n yàtọ̀tọ̀ síra wọn bákan náà rí gbà tí ọlọ́wọ́ bá nígbà tó ń fọ́ anábì sallallahu alaihi wa sallam ọlọ́run dájúdájú gbogbo àwọn tí wọ́n fẹ́ wọn káyẹlẹyẹlẹ wàkánù ṣíyà tó wà ní ẹgbẹ́lẹ́gbẹ́ tó wà níjọ níjọ lástamin hù fi ṣe yí eré annabi o sí lára wọn eré annabi ò níbátan pẹ̀lú wọn eré annabi ò níbáse pẹ̀pọ̀ pẹ̀lú wọn lástamin hù fi ṣe yí gbogbo àwọn tó wá ti ń jẹ́ pé ẹlẹ́gbẹ́ ni wọ́n ọlọ́ọ̀bá ní annabi ò sí lára àwọn ẹlẹ́gbẹ́ tó fi jẹ́ pé áyà yìí rèé inú nǹkan tó jẹ́ sí pé ó yí kó yà wípé ẹgbẹ́ ń kọ́ ohun inú nǹkan tó burú ní Islam ni tọ́lọ́pọ̀lọ́ ọba alékẹ́lá fọ́ ànábì ma wípé innal ladhina farraqu dinahum wa kanu shi'a gbogbo àwọn tí wọ́n bá ti fọ́n ara wọn káyẹlẹyẹlẹ nínú ẹ̀sìn tí wọ́n wà ní ẹgbẹ́lẹ́gbẹ́ tó ń kálukú dá ẹgbẹ́ rẹ̀ sílẹ̀ lasta minhu fi shay ìrà ànábì ìsára wọn ìrà ànábì ò sí lára wọn ìrà ànábì má kọjá kí ni wọ́n eléyìí tí ó jẹ́ ká gbọ́ ayà yìí dáadáa wípé tẹ́rì pé ní ayà ilé tí mo mú alẹ́ kejì yìí wọ́n àdákọ̀ hezbo mẹ́ nínú ayà yìí wọ́n dákọ̀ nǹkan méjì nínú ẹ̀ tó ṣe dédé taari méjì yẹn nínú àwọn nǹkan mẹ́ta tí a kà nínú ayà alákọ̀ọ́kọ́ ẹ́ min alladhina farraqu dinahum wa kanu shi'an kullu hizbin bima ladayhim farihun ayà ilé tí mo kà sẹ́lẹ̀ kan yẹn so ẹ wípé mẹ́tẹ̀ẹ̀ta ló pé síbẹ̀

اللطائف من علوم المعارف tí mo kà fún wa lánàá yẹn àbí kí n sọ pé asáàrù yàrí asáàrù tí mo kà fún wa lánàá yẹn tábá lọ́wọ́ nù asáàrù yẹn a rí wípé ó gbé wá mẹ́ wípé gbogbo àwọn tó bá jẹ́ tó bá wà lórí hezbiya náà rí àwọn náà ni ayá yìí ń bá wí tí ó ti pé a jẹ́ pé nǹkan náà ni mẹ́tẹ̀ta mo ní tábá lọ́wọ́ nù tíra al-Lataifu min ulumil ma'arif a bá ọ̀rọ̀ yẹn bẹ́ ní page 178 mujallad lákọ̀ọ́kọ́ page 178 nínú tírà yẹn asáàrù yẹn mo ti kàlánà nígbàtí wàhálà ń ṣẹlẹ̀ lásìkò Usman bin ni radiyallahu anhu débi wípé àwọn Khawarij wọ́n bẹ̀rẹ̀ sí gbé ogun ti Usman wọ́n jáde lé abẹ́ àṣẹ ìjọba Usman wọ́n dẹ̀ ń jáde lé lórí láti gba ìjọba lọ́wọ́ ẹ̀ láti pa Usman radiyallahu anhu láti gba ìjọba lọ́wọ́ Osman gẹ́gẹ́ bí àwọn kọwàrí sí máa ń ṣe láti gbà rẹ títí dòní náà nìyẹn abẹ́ẹ̀kọ́ ni ẹ̀rí pé wọ́n máa ń wá bí wọ́n ṣe já ìjọba gbà lọ́wọ́ àwọn olórí instigate àwọn èèyàn against the government ìgbà míì ibi tẹ́tí máa ń bẹ̀rẹ̀ ní níbi ká so that àwọn èèyàn àwọn ọmọ ìlú hate ìjọba yẹn so nígbà tó bá fẹ́ lo àwọn ọmọ ìlú yẹn against the government yẹn so kò ní nira fún wọn láti lò wọn torí kí wọ́n ti prepare àwọn ọmọ ìlúlẹ̀ ẹ́ wọ́n ti prepare àwọn kalẹ̀ fún in tí wọ́n fẹ́ lò wọn fún wọ́n ti jẹ́ kí àwọn ọmọ ìlú wọ́n ti jẹ́ kí wọ́n rí gọ́ọ̀mẹ́ntì yẹ́ bí aláburú so wọ́n ti prepare mind àwọn ọmọ ìlú yìí nítorí ẹ̀ tó jọ́ tó bá sọ pé káwọn ọmọ ìlú kan wá ràn wọ́n lọ́wọ́ lórí àti lé ìjọba kúò lórí ìjọba wọn ó rí support àwọn ọmọ ìlú yẹn so bá wọn kọ̀ wá rí ìjọba ṣe máa ń tako olórí ìmá gbé àwọn aburú àwọn olórí síta láti máa fẹ ìdí àwọn olórí síta lójú àwọn èèyàn so eléyìí báyìí ìgbà tí àwọn Khawarij wọ́n níjọ́ tí wọ́n ìsìnmánu ń ṣe khutba ẹjẹ́ kíkà hadithu yẹn bó jẹ́ yẹ́pá àti kàlánà náà so alhassan al-basri wọ́n ni kharaja alayna ìsìnmánu radiyallahu anhu yakhtubu faqata'u alayhi khutbatahu وتراموا بالبطحاء حتى ما أبصر أديم السماء واني عثمان بن عفان أجاد سوى لا لن تنسي خطبة أجاد سوى أبرة ما سي خطبة àwọn kọwàríjì wọ́n bá gé khutba ma Usman lẹ́nu wọ́n àjẹ́ kó rí khutba yìí ṣe ma ṣe jẹ́ wọn gbà bá gbé kútùbà wọn Usman lẹ́nu báyìí dé wọ́n ti plánù kalẹ̀ àárírú àwọn eléyìí náà láwùjọ wa nígbà tá bá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé tá gbé mọ̀ fún mọ̀ṣẹ̀zíyà tá gbé wá sí àwùjọ wa inṣàlọ̀ ni wọ́n dá wa lálẹ́ báyìí dé wọ́n ti plan pé ẹ̀yin táwa bá ti lè járọ̀gbà mọ́ lẹ́nu táà dìde táà ibi tá bá ti ń fà báyìí ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ sí máa ẹ bẹ̀rẹ̀ sí máa fún atakurubúsú sí àwọn èèyàn lójú ẹ bẹ̀rẹ̀ sí máa ṣe báyìí ẹ sí máa ṣe báyìí bí wàhálà ó ti ṣẹlẹ̀ nìyẹn kò lè báyìí nìsìn wọ́n ti máa ń plan dada, láwọn ẹlẹ́gbẹ́ yìí ìgbà tí wọ́n gé kútùbà máa Usman lẹ́nu báyìí tààrọ ọmọ òbí bùtùhà wọ́n wá bẹ̀rẹ̀ sí máa lẹ́ oko débi eruku ti bo gbogbo sánmà táàrí sánmà ma fasami'tu sawtan min ba'di hujari nabi sallallahu alaihi wa sallam wọ́n láwọn wá gbọ́ ohun kan ní ìkan nínú àwọn yàrá nabi sallallahu alaihi wa sallam qalu wọ́n sọ wípé hadha sawtu ummil mu'minina aishata radiyallahu anha eléyìí ni ohun a ìyá wa mùmìní tí ṣe Aisha kọlọ̀kọ́ bá wa kẹ́ au ummi salama àbí ummu salama radiyallahu anha wa hiya taqul tó ń sọ wípé ala inna nabiyyakum sallallahu alaihi wasallam ẹtẹ́ ti yí dáadáa kẹgbọ́ dájúdájú annabi yí dájúdájú annabi yí qad bari'a mimman ó ti bọ́pá bọ́sẹ̀ lára gbogbo ẹnikẹ́ni tó fún ẹ̀sìn rẹ̀ káyẹlẹyẹlẹ wàhtazaba tán wà níjọ níjọ tẹ́ bá wọnú hadithi ó ní mimman farraqa dinahu wàhtazaba ẹ rí pé ká ṣe tafriq ká ṣe ká wà ní firqa òun náà ni ká ṣe gíní o ká ṣe ihtizab nínú hadithu nínú asaru iná rẹ̀ ẹ̀rí pé méjèèjì al-iftiraq àti hizziya ẹ̀rí pé nkankaná ni wọ́n lò sí méjèèjì ń túnmà ara wọn ni watalat hadhihi al-aya ọwá ka aya tó wà nínú suratul an'am aya 159 tí mọ̀ kàlẹ̀ kan yẹ wípé innal ladhina farraqu dinahum dájúdájú àwọn tí wọ́n fán ara wọn ká tán dẹ̀ wà níjọ níjọ tó ń kálukú ní ìjọ tiẹ̀ nínú ẹ̀sìn lasta minhu fi shay ira nabi ò sí lára àwọn ẹlẹ́gbẹ́ wọ̀nyí ira nabi ò sí lára wọn fi shay'in kódà bó ṣe wù kó kéré ma ira nabi ò sí lára wọn so ẹ̀rí pé nínú ẹ̀rí pé ìyá yìí ka áyà tí a kà yìí láti fi jẹ́rìí wípé àwọn tí wọ́n fọ́n ẹ̀sìn wọn ká farraqa dinahu wahtazaba pé ẹni tó fọ́n ẹ̀sìn rẹ̀ ká tán

àti ọ̀rọ̀ firkọ̀ ọ̀rọ̀ ìkìrọ̀k kò yí báyìí kò sí yàtọ̀ láàrin rẹ̀ rárá àwọn ahzab òun náà àwọn firkọ̀ àwọn ahzab òun náà àwọn shi'a'u abẹ́ẹ̀kọ́ ni so gbogbo àwọn eléyìí báyìí nǹkan kan náà ni ó ń túmọ̀ ọ̀rọ̀ nípa ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí ká máa kóra wa jọ ní ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́dé yìí tó jẹ́ sí wípé oǹkálukú ní ìròrí tí wọ́n ń tẹ̀lé oǹkálukú ní lànà tí wọ́n gbé kalẹ̀ nínú ẹgbẹ́ wọn oǹkálukú dẹ̀ ní àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n mójútó nú ẹgbẹ́ wọn ìgbà wo ni kíní ìbẹ̀rẹ̀ àti pé kíní àti Islam kọ sí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ kíní ìláwùjọ tẹ́báwo lónìí ń ṣe ẹ́rí wípé ẹgbẹ́ ti pọ̀ gan nínú Islam tó jẹ́ sí pé ẹgbẹ́ kan dẹ̀ ní ọ̀tá ni wọ́n bá ẹgbẹ́ kejì ṣe wọ́n lè bára wọn ṣe láíláí àyàfìgbà tí ẹni tí tẹ́nì kọ̀ọ̀kan wọ́n bá tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn fún bí àpẹẹrẹ sí àwọn ẹlẹ́gbẹ́dé tí ń bẹ́nu Islam yìí wọ́n lè gbà yẹn ní ọmọ ìyá yẹn gidi tí wọ́n fi wà láwù bá lò àyàfìgbà tó bá darapọ̀ mẹ́ ẹgbẹ́ wọn ẹ jẹ́ kí n fún yín láwọn ẹgbẹ́ kan tí wọ́n ti wà ti pẹ́ ẹ wo àwọn ansáàrù dín nísìn àwọn ansáàrù dín àti àwọn nàwá irù dín àrí ẹ̀kọ́ ni ẹ rí ní orí pé lágbájá wà nínú ìjọ ansọ́rù dín tí ó bá jí sínú ìjọ ansọ́rù dín tó bá yẹ pé nínú ìjọ nàwá irú dín lọ́wà kò ní síra wọn àìbẹ̀kọ́ ni wọ́n ma bára wọn sọ táwọn bára wọn sọ̀rẹ́ lórí ẹ̀ nínú àwọn ẹgbẹ́ tó ṣẹ̀ṣẹ̀ tó dárú ìjọ yìí náà nínú àwọn ẹgbẹ́ alásàlátù tó

láíláí wọn lè dára pàpọ̀ kan jẹ́ ọkàn láyé nítorí wípé bọ́ọ̀rọ̀ ẹgbẹ́ ṣe rí nìyẹn bí ẹgbẹ́ ṣe rí nìyẹn ẹgbẹ́ wá pín àwọn èèyàn yẹ́lẹ̀yẹ́lẹ́ ni ẹgbẹ́ wá sọ àwọn èèyàn di ọ̀tá ara wọn ni a ma wá nífẹ̀ẹ́ ara wa a ma bára wa ṣe lórí àsíá àbílábẹ́ àsíá ẹgbẹ́ wàláwọ́ ma jẹ́ nítorí pé ẹni tó bá ti wà nínú ẹgbẹ́ wa òun náà ni a ma nífẹ̀ẹ́ kọ̀ wá tí bá ṣe lè pàdé rẹ láyé láwọn ẹlẹ́gbẹ́ yìí dé yìí kọ́ ọ máa ṣe súnnà tó kò lè tí ìyọnu sí ọ kò dẹ̀ lè tí ìtúraká sí ọ láyé àyàfi tó bá mọ̀ jẹ́ kan àwọn ẹgbẹ́ wọn ìgbà inú tó wá jí pé ah ní ibo láwọn ibo láwọn jẹ́ mọ́ láwọn jẹ́mọ́ tí ń ṣe ìjòkó kíní yóò wá bẹ̀rẹ̀ sí múra kankan wallahi mo fọ́lọ́bà ilé ìtawà ń sọ yìí ìtawà ti ṣe rí dáadáa ni kìí ṣe kìí esi ọ̀rọ̀ awẹ́wà kìí sọ̀rọ̀ eré pẹ̀lú ògbọ́n ọba tí a bá dé àsìkò tí a bá dé àyè ibi máa padà yànnà náà inshallah máa jẹ́ kí ẹ mọ̀ àwọn nǹkan yìí ò gba ẹ̀ ní brọ́dà gidi láyé kódà kẹrì tí jẹ súnà ìgbà tẹ́tò túra kásí sínú yóò tó dùn tẹ́tò orí gẹ́gẹ́ bí ọmọ ìyá yín gidi gan tí ẹ lè máa bá ṣe ìgbà tẹ́ bá irú ẹgbà tẹ bá rí pé irú ẹgbẹ́ tẹ̀ ń ṣe yẹn olówà kódà yín dẹ̀ sàlàyé fún yín ọ̀nà ìgbà tó máa ń gbà ṣe ìdẹ́wò fáwọn èèyàn láti fi mọ irú ẹgbẹ́ tó bìlọ́ǹgì sí bọ́yá ara wọn ni àbí kìí sara wọn tó bá ti wá rí kìí sara wọn rèé wọn ní kọbi ara sí ẹ̀mí wọn kò ṣíṣú nítorí àsìkò ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò báwo ni ìtàn ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ gan báwo ni ìtàn ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ tí a bá lọ wọnú tírà kan tó pè ní hukmu al-intima hukmu al-intima títí wọ́n ṣe tíra kàtẹ́ pé ní hukmul intima ìdájọ́ ká máa fi rẹni tì sí ààrẹ ká máa fi rẹni tì sẹ́gbẹ́ ìdájọ́ ká máa ṣẹgbẹ́ o ń kálukú ká ní ẹgbẹ́ ta fira wa tì sí ta fara tì sí ta ń ṣe kí ní ìdájọ́ ẹ̀ nínú Islam nínú tíra yẹn tábàlọ́wọ́ page 15 nínú tíra yẹn wọ́n ní báwo ni ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ báwo ló ṣe rí láàrin àwọn lárúbáwá síwájú kí islam tó dé sàǹpípìlẹ̀ nìyẹn báwo ló ṣe rí láàrin àwọn lárúbáwá ọ̀rọ̀ nípa ẹgbẹ́jẹgbẹ́ yìí ọ̀rọ̀ nípa ẹlẹ́gbẹ́dé yìí ọ̀rọ̀ nípa ìjọ níjọ yìí báwo ló ṣe rí láàrin àwọn lárúbáwá síwájú kí islam tó dé tá bá ti ń ka bó ṣe rí láàrin àwọn lárúbáwá náà tá bá ti ń ka ẹ yé pé bó ṣe wà láwùjọ tiwa náà nìyẹn bó ṣe wà láwùjọ tiwa náà ni òun náà ni ọ̀rọ̀ tẹ́rí ọ̀rọ̀ hizbiya iná ni ọ̀rọ̀ àsọ̀bíyà ẹlẹ́yàmẹ́yà elédèmédè oníranmọ̀ran onílémọlé onímọ̀lẹ́bí wọn mọ̀lẹ́bí pé àwọn ọmọ ìlú tiwa rèé àwọn elédè tiwa rèé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ṣe elédè tiwa elédè kéde ni ẹni tí ó bá ti ṣe elédè tiwa kò lè fẹ́ ma wa ẹni tí ó bá ti ṣe elédè tiwa kò lè ṣe nǹkan nílùú wa a mọ̀ wá discriminate ẹniyẹn bí ẹni pé kò kí ń ṣe ọmọnìyàn bí tiwa kódà láàrin bá síra wa a eléyè e sọmọ lọrin eléyè e sọmọ yọ eléyè e sọmọ Ìbàdàn eléyè sọmọ ẹ̀dàpẹ́ jẹ́ kí n sọ kíkà fún yí ẹnìkan bẹ ọlọ́wọ́ba kọba wa

olóòlù ọdún mẹ́sàn lárúbáwá ránàdánà ní sọ lárúbáwá rẹ̀ ò dá rárá wàláì lárúbáwá burúkú ní sọ ó wá bẹ̀rẹ̀ sí máa tako islam olóhun tako lárúbáwá pé gbogbo kọ ní islam ní wọ́n fi bò wá lójú gbogbo àwọn orúkọ tí a máa ń jẹ́ yẹn wá bẹ̀rẹ̀ sí máa tú àwọn orúkọ yẹn ránàdánà miftah miftahu ni kìí ṣe muftah miftah ó ní ìyẹ ìwọ tó ń jẹ́ muftah kọ́kọ́rọ́ lọ ń jẹ́ kọ́kọ́rọ́ ẹláwọn kí ló burú ní kíyàn máa jẹ́ kọ́kọ́rọ́ tí ni nǹkan tó burú mẹ́ ìwọ tó ń jẹ́ hajarọ̀ òkúta lọ ń jẹ́ ó wá bẹ̀rẹ̀ sí máa takẹ̀sì ó wá lóhun ni mọ́mú Yorùbá ó ní kìníkan wọn recognize Yorùbá wọn ṣe kìníkan yẹ̀rọ local sórí whatsapp orí facebook káwọn èèyàn máa bá yí ọlọ́run bá kó dáhùn kó kápá ọkùnrin yìí alhamdulillah ẹ wá máa tí ń pèpè sí oòdúà wàláyé oòdúà ní ní pé ń pè rẹ̀ lóòdúà ọwá tó dá ní pé oòdúà ní ní àwọn èèyàn ní tọkàntọkà ó ní tọkàntọkà lámbá yí sọ ní bó lè fara gbámá in fi síhìrù tọ́lọ́wọ́n bá àríkílá tí ń bá wa pa náà rẹ̀ eléèdẹ̀ tó fẹ́ràn fi lọ́lẹ̀ lábẹ́ ẹlẹ́yàmẹ̀yà pé yóò bá ní kìníkan ní bí kìníkan ṣe bẹ̀rẹ̀ rí wọ́n yan àfànjá kan jẹ wọ́n yan dìndìnrìn kan jẹ tí ò tiẹ̀ ní láwọn nǹkan tó yẹ pé ìsìláàmù ti paná gbogbo àwọn nǹkan báyẹn bí ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn ẹ́ òun náà tó fẹ́ wú àgbákò àwọn tí wọ́n sponsor èèyàn bẹ́ẹ̀ na. láti wá fi dàlúrú kódà ń gba mi ò lè jẹ́ political ambition ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé ó lè wà ó lè wà political motivated sí wípé nǹkan tí ń ṣe yẹn àwọn kan ni wọ́n ń lò nítorí àwọn political agenda wọn it could be àbí ó sì lè já wọn kan nínú àwọn tí wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ ń jẹ ààrẹ ọ̀nà kankanfò kan ọlọ́run ló mọ àfikọ́ rẹ̀ ó lè jáwọn náà nínú sí ààrẹ ọ̀nà kankanfò tán fẹ́ jẹ tán fẹ́ ṣe tẹ̀gbẹ́lẹ̀ ìkan tẹ́ẹ̀dẹ̀ jẹ tẹ́yẹ̀ fi jẹ ààrẹ ọ̀nà kankanfò ń sẹ́n pé lórí àwọn APC ni àbí ẹ̀ OPC àbí OPC mọ́ fẹ́ sọ kéèsì APC OPC Odua People's Congress àbí ó lè jẹ́ pé ó lè jẹ́ pé ni mò ń sọ látọ̀dọ̀ wọn náà ni gbogbo orú àwọn sẹ̀rẹ́ kò sẹ́ni kan tí ò ní fẹ́ kí ti ọlọ́tọ̀ ò ní fẹ́ kí tòun mẹ́yàtọ̀ kálukú náà sáfẹ́ máa ṣiṣẹ́ kí sẹ́nà ní kọlọ̀bà kó sànú wa mo fẹ́ fi lè yìí mo fẹ́ fi jọ nǹkan tí ó ti ń bọ̀ láti pìlẹ̀ kálìbà mọ̀ pé aburú wa á padà sí wa kan sórí àwọn ẹlẹ́gbẹ́dé ẹ̀sìn gangan ilé tó ẹ́kùn n'i fókọ́sì wa pé ìparẹ́ ní ìparẹ́ ní ìmọ̀ ń lọ láàrin ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé lórí ọ̀rọ̀ afẹ́jọ lórí afẹ́jọ lórí kò yí báyìí nìsìn wallahi mo bàbúra ilé ìbáyìí nǹkan táwà mọ̀ mọ̀ ni so Islam ìdí tó fi wá tako ẹlẹ́gbẹ́dé nìyẹn ká máa ṣẹlẹ́yàmẹ̀yà ká kama sele ká máa mo ní tí a bá lọ tíra ààyè kílẹ̀ pé afáwà Bakru Abu Zaid a rahimahullahu ta'ala kọ́lọ̀ kọba kẹwọn nínú a hukmul intima page 15 ẹjẹ́ sáré ka díẹ̀ nínú ibi báyìí wọ́n ni kánàtí rabiqatul jami'atu litta'ayushi mabniyatun ala salasil al-nasab wa muhit al-waqt وصبغة اللون ونوع الحرفة والصناعة ووحدة اللغة وكانت في جزيرة العرب تقوم على النظام القبلي وني كانت الرابطة الجامعة للتعايش مبنية على وني الرابطة الجامعة للتعايش nǹkan nǹkan nǹkan tó kó gbogbo àwọn lárúbáwá jọ nǹkan tó kó àwọn èèyàn jọ okùn tí ó kó wọn jọ tó kó gbogbo àwọn èèyàn jọ lórí ìsẹ̀mí ayé láàrin àwọn lárúbáwá síwájú kí islam tó dé àwọn okùn àwọn ìbáṣepapọ̀ tó kó gbogbo wọn jọ wọ́n má lórí sàlásílù nasab lórí okùn ẹ̀bí pé gbogbo àwa tẹ́bí bá jíjọ pawápọ̀ o eléyìí ni ó ma jẹ́ arrabitatu jami'a li ta'ayush láàrin wa okùn tí ó jẹ́ umbrella tí ó kó gbogbo àwa tí a jẹ́ tàjáde láti okùn ẹbí kan náà jọ láti máa fi sẹ̀mí láàrin ara wa so wọ́n ma wá sí ẹlẹ́yàmẹ̀yà lórí wípé ẹni tí ó bá ti sínú mọ̀lẹ́bí wa kò lè bá wa ṣe nítorí pé in tí a gbé kalẹ̀ tá fi máa bára wa ṣe tá máa ṣe wà láwùlé lórí tá máa fi báwọn èèyàn ṣe táàsì máa fi báwọn yẹn sọ̀tá ọ̀rọ̀ okùn ẹbí dé ni bákanáà wà muhitil wapon ìlú kanáà lọ́jọ́ pawápọ̀ òun náà wà lára nǹkan tí wọ́n máa ń lò lásìkò nì láti fi ṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pé gbogbo àwa tá a jọ jẹ́ ọmọ ìlú kanáà tó yẹ pé ìlú kanáà lọ pawápọ̀ ẹ ká kóra wa jọ ká máa wá bára wa ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ọmọ ìlú wa ẹ̀rí pé wọ́n ti ní ìlànà tán gbé kalẹ̀ wọ́n dẹ̀ ti ní nǹkan tí wọ́n tẹ́yìn fi máa jẹ́ ara wọn òun náà ni ìjọmàlú mohitul wapon ìlú kan náà jọ pawápọ̀ wasọ́bgọ́tí laun àbí àwọ̀ kan náà làwọ̀ wa ó ti di nǹkan mẹ́ta báyìí àbí alákọ̀ọ́kọ́ bọ́yá okùn ẹbí jọ pa ogun apapọ̀ ńlá fi máa jọ ṣe gbogbo òun ni wípé ìlú jọ pawápọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé bọ́yá àwọ̀ kan náà jọ pawápọ̀ àwa dúdú àwa funfun àwa yìnrín àwa òmìrán àwa rárá fún bí àpẹẹrẹ nìyẹn ìyẹn ò sínú àwọ̀ bẹ̀ sínú àwọn nǹkan tí tẹ́sà fi rí pé ni wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè wà lórí májẹ̀mú tó ń gbé kalẹ̀ yẹn òun ló fi máa jọ sí wà náà ìlhírfàtí wọ́n sì náà irú iṣẹ́ kan náà lọ pawápọ̀ ọmọ wà ní nǹkan tó máa fi ń bára wọn sí ń gbà wọn pé gbogbo àwa bá jẹ́ alágbẹ̀dẹ ẹ ká fẹnu kò wípé ìyà ọgbọ́dọ̀ jẹ́ nìkan nínú àwọn ọmọ alágbẹ̀dẹ wa tí ìyà bá fi lè jẹ́ ni tá bá pé wọ́n pa ìkan nínú àwọn ọmọ alágbẹ̀dẹ gbogbo àwọn ọmọ alágbẹ̀dẹ pátá á lọ pa àwọn èèyàn tó bá pa ọmọ alágbẹ̀dẹ̀ ń di àfẹ́ ah, mọ̀ bọ́yọ́ ọmọ alágbẹ̀dẹ̀ ń bọ́yọ́ jàre wọ́n bá jẹ̀ bí o ṣe sáti panu wa ná àbí ẹ sáti àbí ẹ fẹ́ yàn wá jẹ àwà kóra wa jọ lórí eléyìí báyìí pé ìtàsí bára wa ṣe bọ́yá nítorí iṣẹ́ tó pa wá pọ̀ wà wáhádá ti lúgọ̀ àbí bọ́yá nítorí pé èdè kan náà lájọ́ ń sọ gbogbo tí mo ń kà yìí ń ṣẹlẹ̀ láwùjọ wa àbí ò ṣẹlẹ̀ láwùjọ wa ẹ̀rí àwọn nǹkan tí wọ́n fi ń sọ́fí ẹlẹ́gbẹ́jẹgbẹ́dé síwájú kí islam tó dé inú ẹ̀ ni wahdatul lugha wọ́n ni wa kanat fi jaziratil arab wọ́n wá ní ní erékùsù ilẹ̀ larbawa ní erékùsù ilẹ̀ larbawa nígbà yẹn taqumu ala nizamil qabali àbárẹniṣe àbárẹniṣe wọ́n máa ń gbé lórí an-nizamul pé kọ̀bílà ti wà lélẹ́yìí ètò ètò kọ̀bílà ètò agboolé ságboolé ètò ẹ̀yà sẹ́yà òun ni wọ́n fi ń bára wọn ṣe ń gbà yẹn wàlàṣọ̀bíyàtù wọ́n ni takúmù alànìzọ́mì kọbalí wàlàṣọ̀bíyàtù kọbalíyà fi hàzìrọ́tíhìn wàbàdíyàtíhìn bákanáà wọ́n má lórí alàṣọ̀bíyàtù kọbalíyà ìmá ṣe ẹlẹ́yàmẹ̀yà títí malẹ́bídé náà ìmáṣe ẹlẹ́yàmẹ̀yà ti ti ìrànjẹ́ fi hadiratihim wa badiyatihim bí ṣe ń bẹ láàrin àwọn ará gbòrò nínú wọn ní ń bẹ láàrin àwọn ará oko bọ́ ṣe ń bára wọn ṣe nìyẹn ní tọ́ fi ń bára wọn ṣe nìyẹn wa dhalika fi ìtọ́rí wahdati dam wọ́n ní ilé ìbáyé rẹ̀ wọ́n mọ́ lórí ìjẹ́ kan ṣoṣo ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ kan náà ló pa ogun apapọ̀ wahdati dam wa lahmati nasab àbí ara ẹran kan náà ni gbogbo wa ti jáde fi jádín mushtarakin gbogbo wa rẹ̀ a jáde látọ̀dọ̀ bàbá kan bàbá bàbá kan láti jáde fi jádín mushtarakin gbogbo àwátá bá jáde látara bàbá bàbá yìí ẹ́ gbogbo àwátá ẹ̀yà kan náà ni wá ìran kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni gbogbo wa ẹran ara kan náà ni gbogbo wa so bàbá bàbá wa ló bí bàbá tiẹ̀ àwọn náà ló bí bàbá ti ẹ̀ náà àwọn náà ló bí bàbá ti ẹ̀ gbogbo bí kíbi tán bá bímọ sí yẹn gbogbo àwọn ọmọ yẹn pátápátá lọ́kùnrin àti lóbìnrin gbogbo wọn ni wọ́n wò nígbà tó jẹ́ pé lọ́dọ̀ jádù kan náà ni gbogbo àtijọ́ pàdé a jẹ́ pé ìtàsímọ̀ bára ṣe ní pé ẹ̀jẹ̀ wá papọ̀ ìrandíran àwọn ìrandíran àwọn ìdílé sí ìdílé ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kóra wọn jọ lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ lórí báwo ni wọ́n ṣe kó ìṣẹ̀mí ayé ara wọn jọ lábẹ́ pé ẹ̀jẹ̀ ni a ti jọ jáde tahta qiyadati sayyidiha mimman tadinu lahu lábẹ́ olórí kan tí wọ́n yàn fúnra wọn tó yẹ pé wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu tó máa tẹ̀lé pé olórí àwa mọ̀lẹ́bí báyìí rèé oróbí

lára nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tọ́wá gbógun jàǹgbà tọ́wà ní ayé nìyẹn ó padà rí pé ó so wọ́n pọ̀ dẹyọ kan pẹ̀lú ọgọ́lọ́ àti ń bá láyé bọ̀ lórí ẹni kálíbà mọ ọ̀rọ̀ ẹgbẹ́jẹgbẹ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kálíbà mọ́ bí tó ní agbára dé ṣe rí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tàn wí náà ni ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́gbẹ́mẹgbẹ́ o ká mọ́ inú òṣùwọ̀n àbí ìlànà tàà fi ń gbà àwọn èèyàn sínú ẹgbẹ́ wa pé bọ́yá ìlànà báyìí ni bọ́yá rú orí báyìí làwá ní wọ́n tó bá ti lè ní rú orí yẹn àbí tó ṣe tàà ti darapọ̀ mọ́ orí wa wọ́n lọ́mọ wà nínú wa báyẹ́ pé ọ̀rọ̀ tó ní ẹlẹ́yàmẹ̀yà ti ti ayédé ni wọ́n tó bá ti sínú ọmọ ìlú wa kódà àwọn tí wọ́n sọ mọ́ àwọn tí wọ́n kì ń sọ mọ́ orílẹ̀-èdè míì tí wọ́n lọ láti Nàìjíríà tó yẹ pé wọ́n lọ sórílẹ̀-èdè míì jàre tán bá dé orílẹ̀-èdè yẹn wọ́n yìí tó kóra jọ pé ẹgbẹ́ ọmọ nàìjíríà rí kẹrẹ bá wọn kébí ibi tí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ibi tó ní agbára dé tẹ́ntọ́ bá tún wá kóra wọn jọ ní ọmọ orílẹ̀-èdè nàìjíríà yẹn ó ń ṣẹlẹ̀ kódà àwọn Egypt wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ Nàìjíríà àwọn tán lọ kẹ́kọ̀ọ́ ní Saudi Arabia wọ́n láwọn ọmọ ẹgbẹ́ Nàìjíríà tẹ́lẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ Nàìjíríà yẹn wọ́n tún wá ní àwọn ọmọ ẹgbẹ́ Ìlọrin àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ Saki ah, wàláì tán bá ń ṣe ìpàdé ọmọ ẹgbẹ́ Nàìjíríà tán wọ́n tún wá kéde ìpàdé ọmọ ẹgbẹ́ Ìlọrin Ìwó ìkíní lọ́tọ̀ tí wọ́n tẹ́yẹ bá sọ ọmọ ìlú tó tún lè bá wọn àgbà kan ti dé honestly speaking àfikọ́lọ́wọ́ bá kó sàárẹ̀ wa níbi tí a bá ẹlẹ́yàmẹ̀yà ibi tí a bá dé láwùjọ wa yìí ẹlẹ́gbẹ́mẹgbẹ́ oníranmọ̀ràn elédèmédè aláwọ̀ máwọ̀ ibi tí a bá dé rèé

tahta qiyadati sayyidiha mimman tadinu lahu wọ́n mọ́ wá ń ṣe àwọn kinní wọ̀nyí bil intikhob bóyá pẹ̀lú pé tán bá fẹ́ yan olórí bil intikhob ni pẹ̀lú pé ẹjá dìgbò ká yan olórí kan láàrin ara wa ni wọ́n máa lú ọ̀nà yẹn láti yan olórí láàrin ara wọn ọlọ́wà náà ọ̀nà tó máa fi yẹn olórí ara wọn awil gọ́lábà àbí ẹni tó bá lè jàjù tó lè borí tó yẹ pé tó bá jàjàjàjà tó pàwọn èèyàn pàwọn èèyàn yóò padà jẹ gàba lórí àwọn tó kù pé àà ah, alágbára lúre oní ó padà di olórí lẹ́wọ̀n lórí ẹ́ríkẹ́ iṣẹ́ ń ṣẹlẹ̀ agbára rẹ̀ ká àwọn tí ó bá ń bẹ̀ ló fi di olórí wọn lórí àbí tàbí bí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ bọ́yá wọ́n pa wọ́n pọ̀ jọ yàn án ẹgẹ́ bí ìgbò ni tàbí ẹjá ta ballot ẹjẹ́ káta ẹjá ra pépà ni ká mú ẹni tí yá bá fi so lórí láàrin wa àbí bá ṣe ń ṣe nígbà yẹn láàrin àwọn lárúbáwá a ọjọ́ ti lọ inshallah ta'ala ibi tá a mo fẹ́ jẹ́ kí a mọ ìpìlẹ̀ báwo ni ẹlẹ́gbẹ́jẹgbẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ kádẹ̀ ma burú tí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé yìí tó ti kó báwọn èèyàn nínú sẹ̀mí ni àbẹ́ẹ̀kọ́ ni tó bá fẹ́ ríṣẹ́ àfikọ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn tiẹ̀ nílùú wọn àbí ìṣẹ̀lẹ̀ àbí òkè ìṣẹ̀lẹ̀ ẹlòmíì rẹ̀ in tí ò jẹ́ kóríyàwó fẹ́ o ní pé wọ́n ni à àwa ìlú báyìí fọmọ fún ìlú míì tí ìbá ṣe wa ìtẹ̀lẹ̀ ní àbí ìtẹ̀lẹ̀ àwọn ìran kan bẹ dáadáa ní ní Kwara yìí náà ni tó ẹ pé ẹjẹ́gin kó ìran tápà ò ní fọmọ fún àyàfi tó bá ṣèṣì o bẹ́ẹ̀ náà lọ́fà ò ní fọmọ fún lọ́rin o bẹ́ẹ̀ ni lọ́rin ò ní fọmọ fọ́fà o bẹ́ẹ̀ náà ni láàrin ara wọn àyàfi àwọn kọ̀ọ̀kan tọ́lọ́run bá ní kí nǹkan ń ṣẹ̀ṣẹ̀ máa yé àbí tó bá ṣẹ̀ṣì tún ọ̀rọ̀ gbọ́dá ti mọ́ bóyá wọ́n yarí wọn takúdélẹ̀ bẹ́ẹ̀ náà níbẹ̀ o ó gbọ́dọ̀ fẹ́ gbà á wọ́n ti wá ní àwọn àlébù kọ̀ọ̀kan tákà sídù kọ̀ọ̀kan pé

gbogbo àwọn nǹkan yẹn ọ wà nínú àwọn nǹkan tó yẹ sí pé ó ń kó aburú báwọn èèyàn láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ sí pé in tí òjò orí àwọn fẹ́ dùn nínú yẹn àbí ẹ̀kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ sí pé in tí òjò orí fẹ́ dùn nínú yẹn ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ sí pé kódà in tí òjò kórí lé gbà nìyẹn kódà in dáadáa pé à bá fẹ́ gbalé wọ́n wá wípé dákun ọmọ ìlú wo ọkọ̀ tó bá ti já wọn máa lúbà yìí ni àwọn ẹgbà rú wọn sílẹ̀ àwọn ẹgbà ìbò àìgbà ìbò ti wá o àwọn mọ́là nù àwọn mọ́là ẹjọ́ àwọn àbókínù ah, wàláì ojú ń tó wàláì ojú tó gidi gan wa kó ṣàánú wa ibi tí ọ̀rọ̀ yìí ní agbára dé lórí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà dé yìí wọ́n bí ọ̀fà dá àti jágbó kan fẹ́ àti ẹ̀rìn kan fẹ́ra wọn wọ́n bí ìfẹ́ àti mọ́dá kẹ́kẹ́dá ẹfẹ́ra wọn ẹ́n ọlọ́wọ́n bá ẹ̀ṣẹ̀ ń bá wa paná gbogbo ẹni ẹ wo bọ́n ṣe para wọn tó lórí ẹlẹ́yàmẹ̀yà pé à ọmọ fẹ̀ ní ọmọ mọ́dá kẹ́kẹ́ ní ọmọ ẹ̀rìn ní ọmọ ọ̀fàrí ẹ́n bí ṣe ń ṣẹlẹ̀ lásìkò jàhìlíyà gẹ́gẹ́ òun náà nìyẹn tí Islam wá paná ẹ́n mo wọnú káwà gbọ́ agbó ẹ̀sìn ìjẹ́rù nǹkan tí ẹgbẹ́jẹgbẹ́ tí ń dálẹ̀ ohun tí ń dálẹ̀ nú ẹ̀sìn náà bí ò dálẹ̀ nú ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé kò sí nǹkankan níbi aburú ẹlẹ́gbẹ́ ẹ mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ń ṣe àbòsí tọ́pọ̀ gidi gan ìmọ̀ kọjẹ́ sí pé ọmọ tí wọ́n ń pè lẹ́gbẹ́dé kan sàlàyé fún wàyí ìmọ̀ kọjẹ́ pé olórí kankan èèyàn ni nítorí pẹ́rù lẹ́lọ́lómi kéèkéé jẹ́ pé kò mọ́ àwọn tọ́lọ ní yíyé wọ́n ti sàlàyé fún sàlàyé fún a ti wà lẹ́nu ẹ̀ láti pẹ̀lú ẹlòmí ó ti lé ní 10 years ó ti lé ní ọdún mẹ́wàá tá a ti ń sàlàyé àwọn tó tún sí ẹgbẹ́ yìí rí tó tún sí ẹgbẹ́ yìí rí tí wọ́n jáde kó ònú ẹgbẹ́ tó ju wọ́n rírí Sheikh Yahya An-Najmi kọlọ̀bà kọba mẹ́kẹ́ wọn nínú tíra wọn tí wọ́n pè ní Irshadu Sari wọ́n fi tíra yẹn ṣe sharhu Sharh Sunnah Barbahari ni wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa àwọn alìṣíwánù mùsùlùmí láyé àwọn tí wọ́n ti sérí tí wọ́n kú òun bẹ́ẹ̀ ní kẹ́ lọ bí Sheikh Yahya Najmi ló sọ̀rọ̀ yẹn tó bá fẹ́ kí n fi hàn mo lè fi hàn mo ní ìrìṣàrù sárí lé Sharh Sunnah Barbahari wọ́n ní tẹ́ bá fẹ́ máa alìṣíwánù mùsùlùmí tẹ́ fẹ́ máa bọ́n ṣe jẹ́ ẹfẹ́ mọ́ ẹ mọ́ sọ pé wọn burú náà ẹ pé àwọn tí wọ́n ti sérí tán jáde ẹni kan wá sàlàyé fún yín bóò ni wọ́n ṣe jẹ́ tẹ́yàn bá fẹ́ máa burú jàbà tàti fún tẹ̀rọ láyé ẹ pé àwa àti tẹ́ríta jáde ẹni ká wá ṣàlàyé fún yín wàláì ẹ mà pé atátó ìyọ́dùn ẹ́ èéjì òun nìkan àwọn ẹgbẹ́ ìkọwánù nílò náà for your information mú fọ́nà bàbúrà ìkọwá ní jàbàtà ẹ àríwá mẹ́ ń kàfàrà àwọn ìkọwánù mùsùlùmí ẹ̀ ìyẹn wá túmọ̀ sí ní o túmọ̀ sí ẹgbẹ́ kò túmọ̀ sí pé ṣe ìfúwání kò yí bá ní sí so ìkàfàrọ̀ yẹn gẹ́gẹ́ títí ń kàfàrọ̀ yẹn gẹ́nà ojú ọ̀nà àwọn ìkọwàrí musulmù náà nìyẹn torí kọwàá jìnà àwọn àríkọwàrí musulmù a padà bádà yìí débẹ̀ inṣáàlọ́ gbogbo àwọn kí níwọ̀ yìí inṣáàlọ́ àsìkò ti lọ a padà máa tẹ̀síwájú lọ́la a sì lásìkò tọ́pọ̀ kọ́lọ̀n kó sọ́wà ju ọ̀la lọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní agbára gidigan ni kèése ojú ojú tó kèése ojú tó ojú tó tínrín tàfí ń wo yẹn ó kẹnu jù bẹ́ẹ̀ lọ abẹ́lọ́wọ̀n bà lè kẹ́lá kó dáhùn kó bá paná gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́gbẹ́mẹgbẹ́ oníròyí mọ̀ròrí onídílé mọ̀dílé ẹlẹ́jẹ mẹ́jẹ elédè médè aláwọ̀ máwọ̀ tí ń kó ìfàsẹ́yìn bá wa láwùjọ wa yìí kọ́lọ̀nà kó dákun kó jẹ́ kí àwùjọ wa yìí kó jẹ́ ká ṣọ̀kan lábẹ́ àsíá Islam gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe bá àlùmọ̀ yìí bó ṣe bá wọn lárúbáwá lórí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ aburú tó ukhuwa islamiyya bá Ànábì jẹ́ ṣe mẹ́ka ìgbà Madina ó bá di same thing Madina náà abẹ́mọ̀ ni Ànábì bá di same thing ní Madina ànábì paná rẹ̀ náà ni fọ́lọ́wọ́n ṣe wá fún ànábì paná wọn ọlọ́run mọ́ta fún àwa náà paná láwùjọ ni ọlá ìjọkànṣọ́ ọlọ́run bá inshallah ibi náà ni aláǹfààní àti dúró sí fi sabilillah tí a ń gbà ẹ̀dàkùn mọ́jẹ kí a gbàgbé láti dásí tọ́lọ́run bá lórí ọ̀rọ̀ jẹnẹrétọ̀ wà a sì ní bùkátà sí owó tó pọ̀ láti tún jẹnẹrétọ̀ ìṣe tọ́lọ́n bá sì bá sírí wa náà rí tọ́lọ́n ní kára odidi jẹnẹrétọ̀ kan fún ìjókòó yìí kò tí pọ̀ jù tó yẹ sí pé gbogbo wọ́n ti jẹnẹrétọ̀ mọ́lé wọ́n ṣe kìíní yìí ẹ̀ kò ní máa síbẹ̀ yóò ti jẹ́ pé kò sí àjọlù ẹni tí ń lámà ló fún ibi sọ́ọ̀tà ń kó àwọn ẹrù tánlò sí ní ẹ̀rí tánlò bí sí ìbẹ̀rẹ̀ láàmà kó ohun náà sí ẹni tọ́nà bá bò láti rí láti ra jẹnẹrétọ̀ fún wa kó mọ́ṣàlá ìṣe bẹ́ẹ̀ ọlọ́mọba àlékẹ́lá yóò bò àti rẹ̀ nìkọ̀kan wa ọlọ́mọba àlékẹ́lá yóò gbé ọwọ́ nìkọ̀kan wa sí òkè ọlọ́mọba ò ní jẹ́ kí atawọ́ná ọlá ìjọ́kà ṣoṣo ọlọ́mọba gbogbo ibi tọ́lọ́wọ́ bá lékẹ́ láti ń kádàrà kí n kálukú ká máa mú láti máa ná sójú ọ̀nà lọ́wọ́ bá ọlọ́wọ́ bá yọ́ ma fi ọ̀pọ̀lọpọ̀ yọ́ ma fi rọ́pò síbẹ̀ fún ìkọ̀kan wa